الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقول الله سبحانه وتعالى sọ́rọ̀ sọ́látù fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kí mọ́ bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣe ọlọ́run àwọn ará lé ń ṣe ọlọ́run ọba kí mọ́ bá oníkálukú wa lọ́kùnrin fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tí ó ṣe ìjókòó wa ní ìjókòó tẹ̀sìn àpadà sí bú àpadà sígbà tí máa dé bẹ́ẹ̀ dá tí kìí fi rojú ráyé ẹ̀sìn ọlọ́wọ̀n ọba wọn kọ́lọ́n kó má gbé kò wá la ilaha illallah bákanáà mo kí àwọn àfáà wa ní àdúgbò wa yìí bẹ̀rẹ̀ lórí Sheikh Mas'ud Abu Sufyan tó dórí gbogbo àwọn àfáà pátápátá mo kí wa akú ìgbìyànjú kí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kó gba ìgbìyànjú oníkàlùkù wa mo kí àwa jama mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lẹ́ni tí ó ń bẹ lórí ìkàlẹ̀ àbáwọn tí wọ́n ń gbọ́ wa láti òkèèrè ọlọ́run bá tí ó ṣe wá ní mùsùlùmí àpadà sí ibúkọ́lọ́ mọ́jọ tọ́ sí wa ọlọ́lá ìlàhà illallah èyí tí wọ́n ní kí a fi rán ara wa létí òun náà ni tí ní asábùrú almobiqat bó ti ẹ̀já sí pé a lè rí nínú wa tí wọ́n nímọ̀ ìtumọ̀ alimobiqat àmọ́ súnmọ́ kárí nínú wa lọ́pọ̀lọpọ̀ àwọn tó mọ̀ ìtumọ̀ asábùrù ìtí a ń pè ní sábùrù òǹkà alárúbáwá ni tí wọ́n máa fi ń ṣe òǹkà nǹkan tó bá jẹ́ nǹkan abo tó bá jẹ́ akọ rẹ̀ òun náà ní sábùrù sàbùcátùn tátúmọ̀ sí pé asábùrù alimobikot ń tọ́ka lórí àwọn nǹkan méje kan wọ́n ní asábùrù alimobikot ká ṣàlàyé àwọn nǹkan méje tí wọ́n a máa jẹ́ alimobikot eléyìí nǹkan tí fẹ́ kí a fi kágbéyẹ̀wò àwọn àfọ́ ní wọ́n ní ìtumọ̀ alimobiqa láti di awubakọ mobikọtun mobọkọtun alimobiqa ní tí a ń pè bẹ́ẹ̀ òun náà ni alimoholikat àwọn kan tí máa ń pààyàn rùn àwọn kan tí máa pa ní irun tí wọ́n bá sọ fún yàn pé nǹkan kan máa ń pààyàn rùn ní ọ̀pọ̀lọpọ̀ làákàyè ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn wọ́n lè máa ronú síbi májèlé poison ó lè pààyàn run tí yẹn bá fi sóúnjẹ àbí wọ́n lè máa ronú sí kíná gbélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí àwa náà mọ tí máa ń ṣokùnfà ìgé kúkúrú ẹ̀mí àwọn ènìyàn ṣùgbọ́n tí àwọn àfa àwa tí wọ́n gbà lérò kọ́ lélẹ́yìí tí wọ́n gbà lérò òun náà ni asábìrú alimuhulikat asábìrú alimuhubikat òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ méje tó dá sí pé a máa pààyàn tí a ń sọ yí pé ó máa ń pa ní irun nínú rẹ̀ òun ni kó ṣokùnfà ìwọ náà yàn kò sí ẹ̀ṣẹ̀ tí o lè múyàn wọ náà bẹ́ẹ̀ ni kò sí ẹ̀ṣẹ̀ tí o lè múyàn wọ náà nígbà pé ní ẹ̀ṣẹ̀ o náà ni Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀n ní ká ṣe ká má kọ́lọ̀n ní aṣọ ni ká ní bẹ́ẹ̀ kọ́ yìí a ṣe kò sí ìyapa tó bá ti wáyé lọ́dọ̀ ọmọnìyàn sọ́lọ́hun àbíṣíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àbí tó jẹ́ nǹkan ìfẹ́nukò àwọn sọ̀hábà múlíkàní a máa panirun wọn lọ́ni wà mẹ́rin yóò ṣe àkẹ́kí ar-rasul wọn lọ́ni ẹnikẹ́ni tó bá fi lè yapa tó ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam min ba'di ma tabayyana lahu al lẹ́yìn ìgbà àlàyé ọ̀rọ̀ yẹn nìyí ó ti hàn sí ìmọ̀nà tánàbí mú wá lórí ẹ̀ ti clean wọ̀yẹ̀ tẹ́bi ẹ̀kọ́ yẹ̀rọ sẹ̀bí ilé mòmìnì ó ń tọ̀ wọ́n ń tẹ̀lé ìlànà míì tí wọ́n tọ̀ sí ìlànà àwọn sòhábà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni ló wà lìhí máa tẹ̀ wọ́lá ọlọ́ni tó fi yapa sóhun tánàbí òun tó fi yapa sí ìlànà àwọn sòhábà abẹ́ẹ̀ni gàmáà ló wà lìhí máa tẹ̀ wọ́lá ọlọ́run ní tẹ́ni yẹn fi yapa sóhun ọlọ́run tó fi yapa sódìṣẹ́ òun muhammad sallallahu alaihi wa sallam tó fi yapa sí ìlànà àwọn sòhábà ọlọ́run ní àdàdà òun ọlọ́run ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ wa nuslihi jahannam tẹ́ni náà bá wá kú lórí ẹ̀ láì wá tútú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló wọn ọlọ́run bó fi sínú náà wàsá àti màsírọ́ ọlọ́run ní ibùgbé tí ò dá ló padà jẹ́ fẹ́mi yẹn ìyẹn nínú náà tó bẹ́ẹ̀ dájú pé ẹni ìyapa sí tọ́lọ̀ ń sọ tánàbí sọ ẹni ìyapa sí ìlànà àwọn sọ̀hábà rèdè wà nílẹ̀ jẹ̀mọ́ ni ìsì máa mú yàbá ni àmọ́ látara àánú tí ọlọ́run bá tó ṣe fún umma muhammad sallallahu alaihi wasallam wọn náà ni umma tu da'awa yálà mùsùlùmí ni àbí kèfèrí ni gbogbo ẹnikẹ́ni tó wáyé láti ìgbà tọ́lọ́run ti gbé iṣẹ́ fánàbí sallallahu alaihi wasallam òun tó ń gbà fún kò gbà fún lọ́kùnrin lóbìnrin umma muhammad ni a máa ń pè wọ́n ní ummatu ad-da'wa àwọn tọ́lọ́run bá náà sí kó wá pè wọ́n sójú ọ̀nà ọlọ́run àwọn tó bá gbà fún nínú wọn la máa ń pè ní ummatu al-ijaba àwọn tí wọ́n jẹ́ pèrè nù tọ́ ọlọ́run wọn kẹ́ umma yìí pẹ̀lú pé kí ni ọlọ́run ò wá jẹ́ kí àwọn ìyapa sọ́lọ́hun ìṣẹ́ ọlọ́run ìyapa ànábì ìṣẹ́ ànábì ìyapa àwọn sọ̀hábà ọlọ́run ò gbé sípele kan náà tòun ti gbé gbogbo ẹ̀ náà ló lè di àkúnni lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá gbé sípele kan náà jẹ̀mọ́ eléyìí kẹ́ ni o ṣùgbọ́n léyìí túmọ̀ sí pé ká fojú rí náà rẹ̀ ọlọ́ni wọ́n ti sàbó náà hu àyínà ọlọ́ni nígbà ní àwọn kankan mí bẹ tẹ́ máa ṣe tẹ́ máa fojú kéré ẹ̀ wọ́n wà ń dán àbí bẹ́ẹ̀ sì lọ́dọ̀ ọlọ́run tó tóbi ni tó gbogbo khilafat ìyapa ẹ̀rí zunub ẹ̀ṣẹ̀ màá fi ìtàpá sófin ọlọ́run títà nàbí sallallahu alaihi wasallam tí ìgbìmọ̀ àwọn sọ̀hábà mùsùlùmí gbọ́dọ̀ ọmọ jìnà sí àgbọ̀dọ̀ fojú kéré ẹ̀. ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò gbé àwọn ẹ̀ṣẹ̀ sójú òṣùwọ̀n kan náà. ọlọ́ba sọ fún al-Qur'an al-Karim ọlọ́ni in tajtanibu kaba'ira ma ankum nukaffiru ankum sayyi'atikum. ọlọ́ni tẹ́ bá jìnà sí àwọn alìkàbáyìrù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́ ẹ bá jìnà sí inú àwọn ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́ yẹ jìnà sí ọlọ́run àwọn kéékèèké òun náà bá Allah subhanahu wa ta'ala òun ṣàmójú kúrò fún wa tó dá sí pé alìkàbáyìrù ẹ̀ṣẹ̀ ńlá gbogbo ẹ̀ pátá almúlì káàtì ó wà destructive ó lè panirun àwọn afáàn ṣàlàyé wípé tí wọ́n pè ní alimoholika òun ni a máa mú ìbínú ọlọ́run ọba lẹ́ni lórí láyé àbílálùkìyàmọ̀ a máa sẹni bí ẹni tí ó máa bẹ nínú ìgbèkùn láyé àbílálùkìyàmọ̀ a gbé ìkẹ́ ọlọ́run ọba jìnà síyàn láyé àbílálùkìyàmọ̀ a fa ìbínú ọlọ́run lẹ́ni lórí a sẹni di nínú àwọn ẹni tí ó wọ náà ní alùkìyàmọ̀ àbítọ̀ ó wà nínú àwọn ìjìyà ńláńlá àbáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ní ìjìyà ńláńlá nínú tọ́lọ̀ ti làálẹ̀ ẹni bá ṣe báyìí àwọn ìjìyà kan bẹ àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ jẹ̀mọ́ ìjìyà wọn lágbára bí ẹ bá dán wò jẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ìbẹ̀ nínú ẹ̀ tọ́lọ̀ yànda fún àwọn olórí ìlú tí wọ́n gbẹ̀mí ẹni yẹn torí pé múlíkà ni wọ́n gbẹ̀mí ẹ̀ ìbẹ̀ nínú ẹ̀ tọ́lọ́ yànda fún àwọn olórí ìlú kí wọ́n gé páàtì ara ẹni yẹn gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe júwe rẹ̀ ìbẹ̀ nínú ẹ̀ tí wọ́n mú ń tọ̀hún tí wọ́n kàn mọ́ igi wọ́n kàn mọ́ igi lẹ́yìn ìgbà tí wọ́n ti pátá wọ́n wà kàn mọ́ igi kó yí dọjọ́ mẹ́ta ìbẹ̀ nínú ẹ̀ èyí tí wọ́n lọ́run ní kí wọ́n ju kán fi òkò kán fi pẹ́ níyẹn ìbẹ̀ gbogbo lè ta yìí ìjìyà yìí yóò mọ̀ wá lọ́dọ̀ àwọn olórí ìlú àwọn aláṣẹ ìlú kìí ṣe èmi kìí ṣe ìwọ kìí ṣe ẹnìkọ̀ọ̀kan nínú wa àwọn tí wọ́n ń darí ètò òṣèlú lára tọ́lọ̀ bá gbé ní wọn lọ́wọ́ nìyẹn tó bí dájú pé tọ́bá ní àlùmọ́hùlẹ́ka oní tí máa ń pa nírun oní tí máa ń gbé ìkẹ́ ọlọ́run jìnà sí ni tó bí dájú pé jẹ̀mọ́ ẹ̀ẹ́dì pé ìyẹn gbọ́dọ̀ jìnà sí tọ́pìkì wa ní àtàhír bẹ̀rẹ̀ sábẹ̀ àlùmọ̀bẹ̀kọ́sì ìyẹn ni pé ìlé wọn sá kúrò níbi àwọn nǹkan méje gbólóhùn méje eléyìí ò túmọ̀ sí pé ó wà ní hasuru iná pè ní hasuru òun ni pé limitation kò ju méje lọ rárá ó ju méje lọ alimubikat alimulikat kẹsíro jidan àwọn kan tí máa ń pa ní irun àwọn kan tí máa ń ṣe ìbínú ọlọ́run léni lórí ó pọ̀ kódà kò fẹ́ ló ń kà sí kò fẹ́ níye báyìí àrínú àwọn afá tí wọ́n kan tó tó bí ọgọ́rùn al-imam az-zahabi rahimahullah nínú tírà rẹ̀ al-kabair àti nínú àwọn afá tí wọ́n kan tó lé ó bẹ̀ lé ọgọ́rùn mẹ́ta bí mẹ́rin òun ni ibn hajar al-haytami ní tírà ìkan pè àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó yẹ ká jìnà sí gbogbo ẹ̀ṣẹ̀ mùsùlùmí àìfojú rénà rẹ̀ bẹ́ẹ̀ ni àìfojú rénà rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ba ti sọ pé tàn eléyìí ìbínú òun ọlọ́run bá ń bẹ lórí ẹ̀ eléyìí òǹdíwọ̀n ìjìyà báyìí ń bẹ lórí ẹ̀ àbẹ́lẹ́yìí òun ọlọ́run ọba ní kẹ́yìn tó bá ṣe jẹ̀mọ́ àbẹ́lẹ́ lọ́run tiẹ̀ ti ṣàdéhùn ìfìyàjẹ ìwọ́ná lórí ẹni tó bá fi lè ṣe jẹ̀mọ́ agbọ́dọ̀ jìnà sí sọ wá ní ká mú nínú ẹ̀ ká mú méje nínú ẹ̀ ká fi bára wa sọ̀rọ̀ wọ́n lè lẹ́sùn náà anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí afáwọn Abu Hurairah radiyallahu ta'ala anhu anábì ni ìṣẹ́nibú asábùá alìmọ̀bẹ̀kọ̀ ìdìtẹ́nibú kẹlímà kanu asábùá kẹlímà mi alìmọ̀bẹ̀kọ̀ ó jẹ́ kẹ́límà mẹ́ta wọn náà lè ha kẹ́límà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó fi máa báyàn sọ̀rọ̀ asábúwá alimobi kọ́ lẹ́yìn tó bá ti mọ àwọn nǹkan tánà bí júwe fún wa nínú hadith abu hurairah radiyallahu ta'ala anhu ìṣẹ́libú ẹ̀jìnà sí asábúwá méje alimobi kọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ tí máa pa ní tó túmọ̀ sí pé wọ́n máa ní méje ẹgbà ìsọ fún wa ìpè méje yẹn nìyí ojú méje lọ ojú méje lọ ká má ti ara wa ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó mọ èèyàn ọkọ ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ tí nǹkan bá pọ̀ ànábì máa ń qarraba ìmọ̀síyàn tó ti yé lára ẹ̀kọ́ tó yẹ ká ní ta fẹ́ kọ́ ká mú nínú ẹ̀ lẹ́yìn tí ó ló ń kà ká súnmọ́ kó dájú pé wá ètò kó ẹ kò fẹ́ níye o gbólóhùn kò fẹ́ níye nìyí dẹ̀mọ́ ìrẹ̀wẹ̀sì ọkàn yóò dẹ̀ bá akẹ́kọ̀ọ́ afẹ́ múyàn rìnrìn níbo la ń lọ akàn náà ni ẹni ò ní fẹ́ lọ pé tó mú bàdágìrì lọ kò ní fẹ́ lọ torí pé akàn náà ni yìí bẹ́ẹ̀ ni wípé whole life àgbẹ̀dẹ̀ máa ń pè ní life nígbà tó lọ ìdágbére ni ṣùgbọ́n níbọ̀lẹ́ lọ à ń lọ Maiduguri gbọ́dọ̀ Maiduguri yẹn nìyí ó ti límìtì ìrìn àjò nìyẹn ṣùgbọ́n níbo ló ń lọ níbo ní ah, ìrìn àjò lọ ní ìrìn àjò lọ á ni eléyìí rí pé kò ní yóò ni a máa fi gbé ìmọ̀ súnmọ́ wa a máa fi ṣe wá lójú kòkòrò ká ṣe dáadáa a máa fi ṣe wá lójú kòkòrò ká lè jìnà sí tí ò dáa wàláyé ilé ẹ̀kọ́ ni kìí ṣe bí àdísì nìkan anábì sallallahu alaihi wasallam ó ní inna lillah inna lillah tis'atan wa tis'ina isman illa wahida man a'taha dakhala al-jannah ó ní ọlọ́run bá ní orúkọ 99 99 yìí béèyàn bá ṣọ́ tó há tó mọ̀ tó fi bọ́ lọ́wọ́ bá lò bẹ́ẹ̀ yóò wà lùjẹ́nà ìbéèrè ṣorúkọ lọ́wọ́ bó ju 99 lọ ni ó ju 99 lọ mélòó wá ni ọlọ́run nìkan ló mọ iye anábìwá muhammad sallallahu alaihi wa sallam ni as'aluka bi kulli ismi walak samaita bihi nafsak aw anzaltahu fi kitabik aw 'allamtahu ahadan min khalqik aw istasartahu fi ilmi al-ghayb 'indak ẹ̀wọ̀n kàmá anábìwá mo béèrè lọ́wọ́

ṣẹlá muhammad sallallahu alaihi wa sallam oníṣàbọ̀ atún ó láwọn méje kan bẹ yùzílùhùmùlọ́hù yawma lábílà ìlàbílùhù ọlọ́wọ́n ọba yóò fi ìbòjì ara sí rẹ̀ yóò fi dáàbò bò wọ́n níjọ́ tí ò ní síbòjì ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé àwọn mélòó ni wọ́n méje ṣé kò ju méje lọ ni wọ́n ju méje lọ ṣùgbọ́n náà bí mú méje wá tẹ̀kìrìbìn ilmi ó fẹ́ sún ìmọ̀ mọ́ wa nìyẹn eléyìí lára ọ̀nà tí ọ̀tún máa ń gbà kọ́ àwọn ọmọ nìyẹn ẹ sì ti pé ní yàrá ẹ̀kọ́ òwe ni ẹ̀kọ́ kéwu ni ẹ máa gbọ́ kínní yìí ẹ five part ẹ six ẹ ten kind kínní kan ó máa ń fi nọ́mbà sí nǹkan náà kọ́ ó bẹ́ẹ̀ lọ. so lábẹ́ bẹ́ẹ̀ òṣèlá Muhammad sallallahu alaihi wa sallam sọ nínú hadith àfàwọn àdúrà radiyallahu ta'ala anhu Oni ní ìjánibú asábùrà alimobekot ó ní ẹ jìnà sí àwọn nǹkan méje tóun fẹ́ tọ́ka fún wa yìí tó túmọ̀ sí pé nínú tó lè pa ní irun òṣèlú Muhammad sallallahu alaihi wa fẹ́ tọ́ka wa sí méje nínú wọn abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀kúrò ọkàn wa ká lè jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ méje náà àti gbogbo ìran ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan sí mùsùlùmí àìfojú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn ní ẹ̀ṣẹ̀ kú sọ́nà méjì àwọn kan ní alkabairu àti sagairu àwọn kan náà ìran ẹ̀kẹ́ méjì ni àṣírikú wà ní máa sì ìṣẹ́bọ́sọ́lọ́hun àti gbogbo ìran ẹ̀kẹ́ yòókù àwọn kan nínú ẹ má ẹ̀jẹ̀ ẹ má gbogbo ẹ̀ bákan náà ni ṣùgbọ́n èyí tó lékè ní ọ̀rọ̀ ni pé a pín ẹ̀jẹ̀ torí pé ni sọ̀gáìrù wà sọ̀gáìrù lẹ́yìn sọ̀gáìrù ní kí ni lẹ́yìn kàbáyérù wa tún ní fàwọn iṣu jẹmọ́ kò jọra wọn kò jọra wọn o ẹni tó mú yòó níyà tó gbá yòó níyà létí ẹsẹ̀ ní àbí tọ̀ ó wá mú yàtí jẹ̀gẹ̀dẹ̀ wá gbá yẹ̀ létí bákan náà rí alágbàwà Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nípa alábàgbé ebú alábàgbé ebú bad neighbor ó ní nínú ìṣesí wọn ni wípé òun lẹ́yìn tó ń bá alábàágbé rẹ̀ ṣe zìnà tó ti yé kò túmọ̀ sí pé táàbá kí ń ṣe alábàágbé a lè ṣe zìnà rárá haramu ni ṣùgbọ́n ẹ̀kọ́ ọbẹ̀ ni wípé àá ìyẹn o ní ìwọ̀ tó fún alábàágbé rẹ̀ nínú àwọn wà dáadáa ẹ̀rí bí ó ṣe ní sunkún bí ó ṣe ní banújẹ́ bí alámọ̀rí ló ṣe ní dàrú ẹjọ́ pín nínú dùnú o wà rí ìyẹn ṣe nìyí the next one ni wípé ó tún wá lékún ẹ̀ṣẹ̀ fún un wá gbé sínú ẹ̀ṣẹ̀ tó ẹni tó ṣe ṣìnà síta kẹ̀díra ni ẹ̀rẹ́yìn tó wá ṣe ṣìnà pẹ̀lú àwọn aládùúgbò rẹ̀ òun ṣe kẹ̀díra ó tún wá ṣe fáhíṣà tí ẹ̀ burú jẹ̀mọ́ tó dẹ́ ìrẹ́ ẹ̀ṣẹ̀ kò wà bákan náà bí násìlì Qur'an nínú Qur'an náà tọ́ka sí nínú ayàtà tí mo wá síwájú ọlọ́ni iṣẹ́ nìbò kàdá ìrọ̀mẹ́tò ní haúnà ánkùn وتكفر عنكم سيئاتكم قالوا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلي لكم أعمالكم ويسلي لكم ذنوبكم يسلي لكم أعمالكم ويسلي لكم ذنوبكم yàtọ̀ wà láàrin méjèèjì ni yàtọ̀ wà àwọn afá kan ní àwọn afá kan ní ìkan nínú ẹ̀ ní kàbáyìrù ẹlẹ́ẹ̀kejì ní sọ̀gáyìrù bàbá ń sọ àwọn ọ̀rọ̀ tó dáa tọ́lọ́run fẹ́ ká sọ lẹ́nu àti kàbáyìrù àti sọ̀gáyìrù ọlọ́run mọ̀ ṣàgbójúkúrò fún wa so láì ṣe méjì ẹ̀ṣẹ̀ ò rí bákan náà bẹ́ẹ̀ ni ẹni tó ṣe ṣìnà ní mọ́ṣáláṣí nínú mọ́ṣáláṣí ẹ̀ṣẹ̀ rẹ̀ tóbi ju ẹni tó ṣe ṣìnà lóòtẹ́ẹ̀lì lọ ṣìnà làwọn méjì jọ ṣe ṣùgbọ́n nígbà mu sí ààyè tó ní kálukú wọn ti ṣe ń gbọ́ ẹ̀ṣẹ̀ tó jura wọn lọ ẹni tó kú bàbá rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni tọ̀ kò wá rí èèyàn bú ó wá bọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí pé ètò ju lára rahma tó ń bẹ nínú islam nìyẹn lẹ́yìn tọ́lọ́wọ́ bò fún àwọn ànábì tó ti lọ síwájú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òṣèlá muhammad sallallahu alayhi wa sallam wa ni ìṣẹ́nibu asábù wa alimobiqat ká dínà sí àwọn nǹkan méje alimuhulikat tí máa pa nínú tí ó sọ̀yàn dẹni náà tí ó sọ̀yàn dẹni bí kódà gbogbo ara ayé bá ríyàn sẹ́ni rí lọ́dọ̀ ọlọ́run òun tàn òun ẹni ibi ni ẹ̀wọ́n àwọn nǹkan méje sanabi wa muhammad sallallahu alayhi wa sallam tó tọ́ka wá sí nínú hadith abu hurairah radiyallahu ta'ala anhu kò sí kan nínú ẹ̀ tí ò ní àyà nínú al-Qur'an al-Karim Qur'an sọ̀pọ̀tì rẹ̀ lẹ́ẹ̀kan sí ká gbàgbé wọ́n ju méje lọ ṣùgbọ́n náà bí fún wa ní méje ní bá bí kíni taqrib al alákọ̀ọ́kọ́ òṣèlá muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ṣẹlẹ̀ ní ìṣẹ́nibú al-mubiqat ó ní ẹ jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ méje qalu ya Rasulullah wọ́n ní òṣèlú ńlá Muhammad sallallahu alayhi wa sallam wa ma hun àwọn ẹ̀ṣẹ̀ méje tó fẹ́ ká jìnà sí dákun sọ fún wa eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ pátá táfà rẹ bá ti fẹ́ ṣe àǹfààní kan fún ọ yálà àǹfààní mímọ̀ nínú tó ṣe àbí tó jìnà sí má gbé tiẹ̀ wọlé tó ti yé má ti gbé tiẹ̀ wọlé béèrè àlékún lórí àǹfààní táfà rẹ fẹ́ ṣe fún ọ ó ṣeé ṣe kódà sí nígbà tó bá ti fẹ́ gbé tiẹ̀ wọlé jẹ̀mọ́ àfà rẹ lè fara gbàgbé àǹfààní tí ó ṣe fún látara mímọ̀ anábìnrin sallallahu alaihi wasallam olóhùn sọ méje fún wọn káà sábà ní à wọn anábì sallallahu alaihi àwọn kan máa ń já nìkan ká lọ parí jà wọn ah mo ní ìbéèrè ànábì ìsáré béèrè béèrè kan lọ́rọ̀ rẹ̀ pọ́pọ̀lọpọ̀ wá sí máa ń ṣe ìsáàtù ni mo fẹ́ fi nǹkan kan mọ̀ yín ah sọ̀rọ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ kẹ́tọ́ ẹjọ́ kẹ́tọ́ bẹ̀rẹ̀ kẹ́tọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ ẹjọ́ mo sáré ní ìbéèrè kan ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ó súnmọ́ ìbéèrè titi ẹni ó lè dá wa lálẹ́ ó súnmọ́ wẹ́pẹ́ tó fẹ́ béèrè nìyí ó lè bẹ pasábà bí tí ó gba làákàyà fáfáfó òní ẹ̀mẹ́tì tó fẹ́ sọmọ́ bẹ́ẹ̀ ni ìyẹn gbogbo wa

táwọn ibi táwọn ìgbà tó kó wọn kọ wọn ní nǹkan kan báyìí wọn á tètè wọn restrict àwọn sí level tó fẹ́ fún wọn. sẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní wasatef tárùkù ó ní àwọn ọmọ òun umatu àlìjábà àwọn mùsùlùmí wọn pín sí ọ̀nà seventy three kullu wa fi náà illa wahida gbogbo seventy nínú seventy ni ó tọ̀ iná ọlọ́run bá wù àfikún ṣoṣo. àwọn sábẹ̀ ni wọn ní àwọn ànábìdàkùn seventy two yẹn kò mọ ká fún wa ká mọ mọ mọ ẹm ó lè bẹ̀rẹ̀ sí ni máa ta kó mọ ta tán tó ti yé tí kò kábàá ní oṣù dé wọ́n wá béèrè lórí ẹyọ ọ̀kan dandan tí a bá ti mọ funfun àá ó ti mọ kọ́lọ̀ mi tá a bá ti mọ alẹ́ ó ti mọ̀ tán tá a bá ti mọ ọkùnrin ó ti mọ obìnrin tó bá ti lè mọ owó ó ti mọ òṣì tó bá ti lè mọ òṣì ó ti mọ owó àwọn sàhábà ni ya Rasulullah máa yìí dákùn ẹyọ kan tí ó láyẹ ní ìjẹ kámọ̀ anábìrì mọ̀ntẹ́nà àlàmọ̀ àná lè yóò wà sí àbí ó lẹ́nikẹ́ni tó bá ń bẹ lórí ìlànà tó wà nábì bẹ lórí ẹ̀ lẹ́yìn àtàwọn sàábẹ̀ òun òun náà ni ó bẹ níbi ìjọ kan nì kókó ọ̀rọ̀ nù tó ló gbẹ́ pé eléyìí ó jẹ́ ẹ̀kọ́ fún ọ̀rọ̀ àná táwọn afárá bá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbà míì ká má máa tètè bẹ́ síwájú torí pé ó súnmọ́ kí àǹfààní tẹ́fẹ́ ṣe wá kò sálọ àwọn sọ̀hábà ní wà máa hùn wọ́n ní wà Muhammad sallallahu alaihi wasallam, sallam dákun sọ fún wa àwọn nǹkan méjèèjì hùn ẹ̀ṣẹ̀ méjèèjì tí máa pa nínú anábì wa kà fún wọn wa kà méjèèjì fún wọn sábàlọ́wọ́ hadithi yóò wà nínú sọ̀hí Bukhari nínú sọ̀hí Muslim àti nínú àwọn tíra hadithi ní abàbẹ́ náà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ nínú àwọn asábìrú alimobiqat àwọn destructive seven destructive things ẹ̀ṣẹ̀ méje tí máa ń pààyàn ọrùn tánàbí tọ́ka fún wọn alákọ̀ọ́kọ́ òun náà ló tóbi jù wọn là ń pè ní kí ni àṣírikú bìlà àṣírikú bìlà kí là ń pè bẹ́ẹ̀ òun náà ni ìṣedọ́gba pẹ̀lú ọlọ́run ẹ̀dá kan nínú ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ ọtọlọ́run ìṣedọ́gba pẹ̀lú ọlọ́run sí ẹ̀dá kan nínú ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ ọtọlọ́run torí pé àwọn ìtọ́kọ̀ ń bẹ ọlọ́run ló ní mẹ́ta ni wọ́n alákọ̀ọ́kọ́ òun náà ni ẹ̀tọ́ ká dá nǹkan ká gbẹ̀mí ká fúnni lẹ́mìí ká fúnni lówó ká sọ ní dólòsì ká sọ òkùnkùn dì mọ́lẹ̀ ká sì mọ́lẹ̀ dò òkun ká dá gbogbo tó ń bẹ láyé kò sí ẹni tó dá gbogbo ẹ̀ àfi Allah òun ló ń darí gbogbo ẹ̀ òun ló ń sọ ọ̀sán dòru òru dọ̀sán gbogbo bí láì ṣe rí lè ní lánàá bí ó ṣe rí lọ́la ọlọ́run ọba ni ọlọ́run ni wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ni gbogbo tó ní kálukú yín tẹ̀ ń ṣe lára dídò òun ọlọ́run ni wallahu khalaqa kulli shay ọlọ́run ni gbogbo kan ká ọba tí ń pèsè alimudabiru òun ló ń darí àlámọ̀ rí ayé kìí ṣe àfáà kìí ṣe ẹnìkankan kìí ṣe màláíkà ọlọ́run bá nìkan nì jẹ̀mọ́ eléyìí ó jẹ́ ẹ̀tọ́ kan nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run mẹ́ta tá a gbọ́dọ̀ gbẹ́dì kankan síbẹ̀ káwá rẹ́ nìkan kó wá ní àfáà kan bẹ bí nǹkan bá dúdú ó lè sọ di funfun àfáà kan bẹ bí nǹkan bá dólóṣì ó lè sọ dolówó ní nàìjíríà wà yìí à tọ́lá pé yóò bẹ̀rẹ̀ sọ pé ninety eight percent ọmọ nàìjíríà ló lòṣì pẹ̀lú àfà náà àmọ́ yẹn àwọn èèyàn ń sábà tají ni so tó lè sọ̀yàn lólówó àfọlọ́n wọlọ́hì sọlọ́n ló eléyìí náà ń pè ní ṣákú arúgbóbíyà kágbà kọ́lọ́ ló dá gbogbo ẹ̀ ọlọ́run ní alhamdulillah rabbil alamin rabbil alamin òun ló dá ayé òun ló máa ayé gbogbo ètò ayé ọlọ́run ni lillahi mulku samawati wal ard ọlọ́run ni gbogbo kápá sánmà àti ilẹ̀ ọlọ́run lòun ni. jẹ̀mọ́ eléyìí jẹ́ kan nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run wọ́n máa di ẹgbẹ́ta ló dá ẹ ọlọ́run ló dá ẹ o ara wọn lòmíì wọ́n ṣàgbápò látara eléyìí wọ́n ní pọ́lọ́ kan ló dá àwọn wọ́n ní àwọn wá látara ìnàkíní òní tí ọ̀rẹ́ ọ̀fẹ́ revolution ti ti Charles Darwin òun ní ọmọ ènìyàn awá látara mọ́ǹkì àtara ọ̀bọ ìnàkí òlàtíwá alihamdulillah ọlọ́run ló dá wa ọlọ́run ló dá wa ó sì ní ajáde látara ìyá wa àwọn ìyá wa sì ní wétí ìṣọ̀bọ̀ tẹ́tíyé irú àwọn èèyàn bẹ́ẹ̀ nìyí dáníyà látara àwí táwọn ká àtara nàkí làwọn ti dìde ẹ bèèrè pé ìyá rẹ ọmọ ṣé ká pè é ní ọmọ ìyá nàkí ayàrí ọmọ ìyá ànàkí jama ọlọ́run ló dá gbogbo nǹkan bẹ́ẹ̀ ni ní funfun tó gbogbo pátá kò Allah subhanahu wa ta'ala ilé ìjẹ́ ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ táà fún ọlọ́run táà gbọ́dọ̀ fún kan nínú àwọn ẹ̀dá ọlọ́run òun náà ni al ọlọ́run ọkàn láfi sí ni ara ni aha ni owó ni kò ṣe dágbọ́dọ̀ fún àfi ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni wà àbúdú wà àbúdú lọ wà láà tó bí ìṣe yẹn ọlọ́ni ẹ̀sìn òun ọlọ́run bá nìkan ẹ gbọ́dọ̀ wọ́n rogún ìjọsìn jẹ̀mọ́ àìsí àfá kankan ọlọ́run nìkan là máa sìn lára ìjọsìn òun náà ni ká jura wa sílẹ̀ fọlọ́run lórí ń tá a fẹ́ tí ò sí lọ́wọ́ wa tá a sì fẹ́ ní ọlọ́run nìkan fún láì fi pe àfá kankan nígbà bá wà nínú ìṣòro àìpé ṣéwù àìpé ìmáàmù ọlọ́run ni òdòdó ní àṣẹjìbìlàkùn ọlọ́run ni ẹ pè olóhùn ó dá lóhùn walillahi al-asmaul husna ọlọ́run ní àwọn orúkọ tó rẹwà òun náà lòun fad'uhu biha ọlọ́run ní kápò wọn náà pẹ̀lú àwọn orúkọ yìí kò tọ́ fún wa káwọn fọ ọlọ́run lẹ̀ ká máa pẹ́ ni ni anybody enta tá à ń pè ba pe eyan eyan èèyàn n pe ohun gangan pè òun gángan fúnra ẹ̀ náà kí ló àwọn ah, afẹ́ pọ̀ lọ́wọ́ wá pé nǹkan mi adágbéra Muhammad sallallahu alaihi wa sallam bóyá tóbi tó kò pé kan àfọlọ́ lórí a lè rí náà Al-Qur'anul láti ìbẹ̀rẹ̀ dópin ẹni tọ́lọ́wọ́ bá yọ̀ǹda orúkọ rẹ̀ táàmù pin nígbà ṣòro nígbà ìdẹ̀ra nígbà ìrànlọ́wọ́ nígbà ìwádìí àbòbò àti ọlọ́ọ̀bá nìkan kódà kìí ṣe wa Muhammad agbára rẹ̀ ò gbé kò tó òun kan pe ọlọ́run bá ní torí ẹ̀ṣẹ̀ tó tóbi jù láyé òun náà ní kí ẹ̀ṣẹ̀ kí ẹ̀ṣẹ̀ bọ́lọ̀ orogún kò sí ẹ̀ṣẹ̀ tó tó ní gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n láyé àwọn ànábì ọlọ́run tọ́lọ́run gbé dìde torí gbogbo àwọn tí ọlọ́run bá sọ kalẹ̀ torí ẹ̀ ni ẹ̀ṣẹ̀ yìí náà làwọn yòókà kú mọ́ ẹni tó ń pààyàn ìyẹn ló tóbi jù lẹ́nu àwọn ènìyàn ẹni tó jalè ìyẹn ló tóbi jù lẹ́nu àwọn ènìyàn nígbẹ̀rún náà sì nísìnyí kò ń gbò tí ẹ̀ tóbi mọ́ àwọn pààyàn à ẹ̀ kí wá ní kí lè dé òrírí níjó ni wọ́n já wọn ní ìdúmọ̀tà wọ́n já wọn ní yànàpájà kí wà rí ewé mi gan mo ti pẹ̀lú ẹlẹ́ni bó ṣe mọ̀ sọ nìyẹn kò jọrọ ojú mọ́ ó wá jọjú kò jọjú àwọn mùsùlùmí ìdá lọ ẹ̀ṣẹ̀ tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run àti ìṣẹ́ra kù huwallahu ahad sọ fún wọn fún wọn ọlọ́run tí jọ̀sìn tọ́ sí lódodo ò tó sẹ́lẹ̀ mí mọ́ ahad ọ̀kan ni allahu as ọlọ́run yìí ni gbogbo ẹ̀dá nádì mọ́ òun ló ń gbogbo ẹ̀dá lẹ́mìyẹ́lìdì ọba tí ò lórogún ọba tí lẹ́mìyẹ́lìdì ọba tí ò bímọ ni bẹ́ẹ̀ ni kò lóbi ahad ọlọ́run ni kò sí aláfijọ́ aláfiwé akẹgbẹ́ pẹ̀lú òun ọlọ́run nínú gbogbo ẹ̀tọ́ òun ọlọ́run eléyìí jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́kejì ẹ̀tọ́ ẹlẹ́kẹta òun náà ni hakú asma wa sifat ọlọ́run ní àwọn orúkọ àwọn ìròyìn tá a sọ ọlọ́run òun ló sọ rẹ̀ á sọ òun ló kí rẹ̀ á kì í ní òfin ká pe ọlọ́run ní tí ò bá ti pe rẹ̀ ní òfin tán ká ròyìn ọlọ́run pẹ̀lú tọ́lọ́run bó bá ti ròyìn rẹ̀ torí pé ó ní àwọn orúkọ tó sọ̀rọ̀ rẹ̀ àṣàdàmọ̀ ní tó bá sọ ara rẹ̀ káàmọ̀ òun láti dàmọ̀ àdàmọ̀ ní tó lọ bá fi ròyìn ara rẹ̀ òun láti dàmọ̀ tó wọ́n rí bẹ́ẹ̀ á fún àwọn á fún ọlọ́run ní àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ ọlọ́run òbí mọ́ ẹni kò bí kò lérò ogún bẹ́ẹ̀ mẹ́rin kò pé ọlọ́run wọlé kọ́dí bàá sinà fi kulli ummati rasula ní ibùdó lọ́ wọ́n ṣe níbo tó àgọ́ wọn náà ní gbogbo àsìkò tó wọn náà bá gbà wọn àná dìde òun sọ fún wọn pé ibùdó lọ ẹ̀tọ́ fáwọn èèyàn kí wọ́n sin òun ọlọ́run náà tó ṣoṣo wọ́n ṣe níbo tó àgọ́ kí wọ́n jìnà sí ìmọ̀ bọ́lọ́run worogún àti nǹkan tẹ́ fi mọ̀ láàrin wọn àtàwọn àfáàtí ẹ̀ṣẹ́ alùsùnà agbárí yìí ni tó bá ẹgbẹ́ ká kírun ni kò sẹ́ni tí kìí kírun ìbádí yùsọ́lì súnní yùsọ́lì kàrìjí yùsọ́lì múrìjí yùsọ́lì mùbítẹ́dì yùsọ́lì hátà mínàlì mùsùlùkì ni wọ́n yùsọ́lùn wọ́n náà bẹ láàrin àwọn kèfèrí àwọn tó ń kírun tó ń kírun tó ayé sí irun mọ yàtọ̀ lóòótọ́ nàdùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-ahadu baynana náà wà bẹ́ẹ̀ náà lè mushrikin as-salah ó ní ẹ̀rọ tó wà láàrin wa àti àwọn mushriki òun náà ní irun ọmọ ìtàràkà ha faqad kafara ẹni bá gbélẹ̀ tó ní kò sínú ní ìsìlẹ̀ ẹni yẹn kó jíde kèfèrí aláàbí sọ bẹ́ẹ̀ tó sì lálàáfíà sallallahu àbí tó ṣìyàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí ní gbangba apparent sign òun nínú kíkí ṣùgbọ́n iná sign gọ́ òun ni tawhid tawhid yẹn ní tó máa wá ń bàjẹ́ òun náà lè ṣírùkù so bí a bá jẹ́ ẹni tó ń kìlù wákàtí máa ra àánú tí ó mójútó ìgbàgbọ́ ó sì ń bọ́ lọ́hún wórogún jẹ́mọ́ ẹni yẹn pọnmi sínú apẹ̀rẹ̀ ni ìjọba délé ẹlòmíì mùsùlùmí nípa àfáà lẹ́lòmíì yóò wá korúkú àlùjọ̀nú tẹ́nana lé ẹlòmí ó kọ sára aṣọ tó fi ń sùn ẹlòmí ó ṣe lórúka a sì ní ọlọ́ọ̀ ni mo gbára lé ó gbára lọ́lọ́ọ̀ tó bá gbára lọ́lọ́ọ̀ ni àwọn kan wọ̀nyí ògbọ̀yẹ kò yẹ kó mọ bẹ́ẹ̀ fún ọ ẹlòmí ó mọ korúkọ àfáà yóò mọ korúkọ ṣéwù àníṣéwù lágbájá ẹlà mi ẹgbà mi ẹfún mi lówó ìnira yìí pọ̀ jù ó dé lẹ́bùn pétọ̀ àwọn kan fáwọn yẹn náà kàlí kí wọ́n tí wọ́n bá ti bẹ nínú ìṣòro kan máa pé ìlọrin ìlọrin méje ìlọrin ìlọrin yá ìlọrin yá ìlọrin yá ìlọrin ọlọ́ni odò rí ní ọlọ́ni ẹ pé òun ọlọ́run asẹ́jùbìlàkùn ọlọ́run máa dá yín lóhùn àwọn kan ní ká máa pè lọrin ká máa pè ọlọ́run ká máa pè ìlọrin ẹ dákun ìlọrin àti èkó ìlú wo ló dáa jù ní méjèèjì má wulẹ̀ dáhùn èyí tó bá ti dá ibẹ̀ ló mọ́ wulẹ̀ dáhùn ibi tó bá ti dáa jù ibẹ̀ ló lọ sùn lálẹ́ ìní máa tara rẹ̀ ìlú kankan kò kọ̀ dáta lọ́dọ̀ ọlọ́run àlàárùbù rẹ́rù mọ́kọ̀ dẹ̀sà iná máa kọ̀ dẹ̀sà ọlọ́ ìlú tọ́lọ́run bá pè nílẹ̀ mímọ́ nílẹ̀ mímọ́ kò rẹ̀ sí nàìjíríà wa yìí má bínú má bínú kódà ọ̀yọ́ gan-an àwọn ọ̀rọ̀ yòó di ẹ̀bà yín fa ìlọrin náà ni wàhálà dé wọ́n nílò àwọn ànábì ni ìlú ìbìlísù lọ́yọ́ dẹ̀mọ́ lára táwọn fi ń ṣe ẹbọ nìyẹn nínú ìsìláàmù bẹ́ẹ̀ sì ìsìláàmù sì lè yí ó lé bàtà kúrò ní ìdẹ̀bọ̀ ṣíṣe gbogbo àlámọ̀ rí wa pátá ọlọ́run ká fàá kalẹ̀ fún un ló jẹ́ pé nǹkan àkọ́kọ́ nínú ẹ̀ṣẹ̀ kíyàn gbọ́dọ̀ jìnà sí òun náà ni kíyàn bọ́lọ̀ worogun ayé bọ́lọ̀ worogun o ayé sí nǹkan ní ìpapọ̀ pẹ̀lú ọlọ́run kí ló ń ta kí ló fẹ́ dáwọ́lé tó bá kó rẹ̀ sí wàhálà ẹlẹ́ni ò ṣe business abẹ́rẹ́ ọjà yóò mọ rí nǹkan mọ́lẹ̀ yóò mọ sí bẹ́rẹ́ yóò mọ da àgbàdo kalẹ̀ ọkà bàbà yóò mọ fomi wọn ní gbogbo ìrẹ́ ẹbọ ní ẹbọ àgbọ̀dọ̀ dánwò bára lọ́lọ́run ọlọ́run tó sọ ẹ tó fi di àsìkò yìí ó ní kápá àti ṣe jíjẹ rẹ nírọ̀rùn ó ní kápá àti jẹ́ kó rà nírọ̀rùn tí wà lábẹ́ kí wá nínú ń bá tẹ̀sùn bẹ́ẹ̀ lónìí tó bá fi mọ kó tẹ̀ ń fa ó fi ń ṣe àtàrùn subhanallah alhamdulillah tó bá fi mọ bẹ́ẹ̀ tó á níwọ̀n balábà wí mọ̀ ṣùgbọ́n lónìí orí tẹ̀sùn bá rẹ̀ báyìí ẹ̀ẹ́dì kí náà kùn bí báyìí ilé ilé yọjọ́ àtàwọn afá nìyẹn ewu ń tàwọn afá kùn bí báyìí lẹ́bàá níbi tẹ̀sùn bẹ́ẹ̀ lónìí gbogbo àwọn ẹbọ bẹ́ẹ̀ yìí ó pọ̀ láwùjọ wa láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀ẹ́dẹ́ká jìnà sí i. sallallahu alayhi wa sallam ó ní mamat ó lẹ́nikẹ́ni tó bá fi lè kú mamat ẹni bá fi lè kúrò láyé wà ó wà yóò ṣirku billah ó kú lẹ́ni tó ń bọ́ lọ́hùn bá wá orogún tó ń ṣe ẹbọ pẹ̀lú lọ́hùn lọ́hùn sábà lẹ́bọ nínú ìsìláàmù kì í ṣe ń tọ́kó sínú gbá kò fi máa níbẹ̀ hùn ẹbọ òun ni ká gbé ẹ̀tọ́ kan nínú ẹ̀tọ́ ọlọ́hun ká gbé tọ ìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́hun lọ ní ń pè lẹ́bọ nù tó dáwọn tán gbé nǹkan tó ríta jẹ̀mọ́ ìkan nínú ẹ̀tọ́ ọlọ́run náà ni wọ́n ṣe torí pé ló ní kápá láti gbé ìbànújẹ́ kúrò àwọn kan wá gbà yín pé ṣàngó kan ọya kan Ogun kan kan ó lè gbé kúrò wọ́n fi gbẹ́bọ lọ sórí ta wọ́n fi lọ bọ ògùn wọ́n fi bọ irin wọ́n gbà bẹ́ẹ̀ ni so tó túmọ̀ pé ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n gbé fún kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ordinary pé yàn gbóúnjẹ bọ̀ tó lọ ránṣọ́ pride oúnjẹ jábọ́ lọ́wọ́ rẹ̀ ó bọ́ sórí ta kò sọ́dẹ̀bọ̀ <laughs> àbúsọ̀dẹ̀bọ̀ ni kò sọ́dẹ̀bọ̀ kó bẹ̀rẹ̀ mú nǹkan rẹ̀ ni bó bá ti lóhun fẹ́ mọ́ ẹni bá fẹ́ kóhun gbé kóhun jẹ kò dẹ́bọ̀ oúnjẹ lélẹ̀ sọ gbọ́dọ̀ mú tó lè jẹmọ́ ó pàtàkì púpọ̀ nǹkan àkọ́kọ́ táwọn ànábì ọlọ́run tí wọ́n ń lé àwọn èèyàn sá níbẹ̀ níbẹ̀rẹ̀ wá sí wọn láàrin wá sí wọn ìfáàdì tí àwọn ànábì ọlọ́run bá sọ tí wọ́n fi síwọ́ òun náà ni àtàhàzír mi náà ṣẹ́rìkì wọ́n ní àwọn ẹ̀sán kúrò ní ìbẹ̀wọ̀ ṣíṣe a máa ra àwọn èèyàn kan lé ní wọ́n máa pariwo pé àwọn gbógun tẹbọ ọ̀pọ̀lọpọ̀ tó lóun gbógun tẹbọ lé ní òun gan fún rẹ̀ gan kò dẹ́bọ mọ̀ ẹ́ ajé ń gbọ́ ànígbà fún wọn wo mo kéka mi jẹ à wọ́n kò dẹ́bọ̀ mọ́ ẹ̀kọ́ kan fún rẹ̀ ẹlòmíà ni à kò dá kí ẹ̀ ṣẹbọ sọ́lọ́hún o à ní tilẹ̀ ń tọ́lọ́hún kò dá kí ẹ̀ à wọ́n kò dẹ́bọ̀ mọ́ ẹ máa rí àwọn alfaz ṣìrìkíyà àwọn alfaz kùfìríyà àwọn ọ̀rọ̀ ẹbọ lẹ́nu ẹni tó gbógun ti ẹbọ. lọ́dọ̀ jama wọ́n ní yan di yan àtógún ọbẹ̀ di kí ni ó di àtúnṣe oníkálùkù wa nìyí ká sọ ẹ̀sìn wa dáadáa eléyìí pàtàkì púpọ̀ ọlọ́run sọ fún Al-Qur'an Karim ọlọ́run ni man yushrik billah ọlọ́run ni ẹgbọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fi lè bó wọn lọ́wọ́ wá orogún ọkùnrin ni obìnrin ni faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run lóhun ti ṣe léèwọ̀ fún kó ọlọ́run ni iná kò sì sẹ́ni tí ó gbàálẹ̀ kúrò níbi ìyọ́ ọlọ́run kọ́lọ́n kó má ṣe eléyìí ní ìpín tí oníkálukú wà. jẹ́mọ́ ẹlẹ́ẹ̀kejì nǹkan àkọ́kọ́ nù méje lànàbì tọ́ka fún wa sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ ni aṣíríkù billah ẹlẹ́ẹ̀kejì òun náà ni asíhìrù kí ló pé asíhìrù síhìrù ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ lédè lárúbáwá òun ni ọ̀rọ̀ àbí ìṣe ọ̀rọ̀ àbí ìṣe kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àbí nǹkan àyọ́ṣe tí sì máa ní irun pa lórí ẹni tá a bá ṣe sí dápè sí irun nù ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tá a bá sọ nípa ẹnìkan àbí sí ẹnìkan kí ni ẹ wá ní irun pa lára ẹ̀ àbí ìṣe kẹ́lẹ́kẹ́lẹ́ tí ẹnìkan ó wá ní irun pa lára ẹ̀ yálà lè jálìbì ló ń fà á láti lè rí àǹfààní kan nínú àwọn àǹfààní ayé ó ń wá owó ó ń wá ọmọ ó ń wá àtàgèrè ó ń wá ọkọ ó ń wá aya lẹ́fìmọ̀ra ẹlòmíì nìyí tí wọ́n lọ bá àwọn èèyàn tí wọ́n máa ń ṣe síhírù a máa ń pè wọ́n ní sáhárọ̀ sáhárọ̀ lédè Yorùbá òun làwọn tó máa ń yẹ nǹkan wò àwọn òpìdán àwọn alásàfí gbogbo wọn ìran kan náà ni wọn torí pé ẹni tí ó yẹ nǹkan wò òun náà ni ó tọ́ka èèyàn tí n tí ó jẹ́ solution sí tó bá yẹ̀ wò ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni ìṣe kẹ́lẹ́kẹ́lẹ́ wọn a máa pọ̀pọ̀ ọ̀sán bẹ nínú ẹ̀ kì í ṣe ọ̀fọ̀ nìkan tí wọ́n máa lò wọ́n lè lo omi wọ́n lè lo ìgbálẹ̀ wọ́n lè lo iyẹ̀pẹ̀ wọ́n lè lo oòrùn wọ́n lè lo ìràwọ̀ kò sí tí wọ́n lè lò wọ́n lè lo aṣọ wọ́n lè lo irun tí wọ́n á lò ọkùnrin ṣe obìnrin ṣe kọ́sọ́mù àwọn jù òun làwọn obìnrin àwọn tó máa ń ṣe é jù àwọn ọkùnrin ni àti àwọn practitioners sí irú àwọn sáárọ̀ ọkùnrin ni ninety percent wọn ṣùgbọ́n àwọn customers wọn jù àwọn obìnrin ni ninety percent wọn àwọn obìnrin ni. irú ẹ̀ṣẹ̀ sì wà ní ẹ̀rí àṣàfi idán ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ba ṣe léwọ̀ àyè kọ́ dépò pa fẹ́ lò ó àyè wá mímọ̀ rẹ̀ dépò pa fẹ́ lò ó bí ẹ bá lọ wá ìmọ̀ ipò ìmọ̀ idán ìmọ̀ àṣàfi jẹ̀mọ́ ohun tóun ti di kékeré torí kò sí bí ó ṣe wà tí ò ní fi nǹkan kan nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba kalẹ̀ tí ò ní fi kan nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run fún kan nínú àwọn ẹ̀dá ọlọ́run láì fi débẹ̀ a gbọ́dọ̀ débẹ̀ bá a ṣe wá wí náà ní ìjàmọ̀ wọ́n ti wà tipẹ́ wọ́n ti wà tipẹ́ o sahara òkú ìdá ti wà tipẹ́ kódà náà ti Muhammad sallallahu alaihi wa sallam kéde tí wọ́n ti wà tá a bá gbàgbé ìtàn sàràwọ́nà sàrànàdùwà Musa alayhi salatu wa salam àwọn tí fìdáwọ́ náà lọ kó wá nínú igbó orúmọlẹ̀ tí wọ́n wá challenge ànábì wa Musa sahara ni wọ́n àwọn òpìdán ni ó lọ kó gbogbo wọn wá gbẹ̀ngbẹ̀yìn gan ànábì wa Musa alayhi salatu wa salam ó borí ọlọ́run wà láàyè fìlìṣú àṣà ìrú àìsàn àtà gbogbo kíbi tí àwọn òpìdán bá ń bẹ tí wọ́n bá wulẹ̀ tí wọ́n ti wá ohunkóhun kan fún máa ṣe ìpìdán wọn Asafi wọn ọlọ́run ni wọn ò ní jèrè ẹ ìmọ̀ tí ọlọ́run ní yòó ní ìṣètò bá ní ní jèrè àti lọ kọ́ ìmọ̀ náà kọ́ ó ń tàn wọn ò ní jèrè láì fi wá mọ̀ rẹ̀ àìwà àgbọ̀dọ̀ ni ni babaláwo ni ni ti lókàlí méjì ni internationally méjì ni èyí ó àgbọ̀dọ̀ débẹ̀. àwọn ìlú kọ̀ọ̀kan ló ní tí àwọn babaláwo àwọn òpìdán lónìí tá máa fi ń ṣe idán àmọ́ láwùjọ wa nílẹ̀ Yorùbá nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń lò òun náà ni àṣàfí nínú ẹ̀ òun náà ni ọfà nínú ẹ̀ òun náà ni àgbàná àgbàná nínú ẹ̀ òun náà lògùnfẹ́ òun náà ni àmúdó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lọ máa bẹ̀rẹ̀ pé àfà bọ́ọ̀lù ẹ̀yìn ṣe wá mọ̀tẹ́yìn òsì lẹ́ẹ̀ bá kọ. tọ́lá kó ṣàánú wa ni ọmọ rẹ tó ń bẹ́ lé kéjèèjì lé súnà ó súnmọ́ kó òun náà wa bídíà náà tó ń ọmọ nìyẹn ó lọ tí kò ní máa wọn kan tí mò ń sọ yìí bí ò bá mọ̀ tó yóò mọ̀ díẹ̀ mẹ́ yóò mọ̀ díẹ̀ mẹ́ tó ti yé yóò mọ̀ díẹ̀ mẹ́ lára àwọn àdánwò tó ń bẹ wa nìyẹn ló bí a ti pé a gbọ́dọ̀ débẹ̀ ohunkóhun kan fi ṣe àgbàdo ni wọ́n lò ní gbogbo táwọn èèyàn máa ń lò lórí ẹ̀ pátá mùsùlùmí a gbọ́dọ̀ débẹ̀ ohunkóhun ká máa wá o gbọ́dọ̀ débẹ̀ o mọ́ lọ lè yẹ̀mí wò mọ́ lọ lé òpìdán mọ́ lọ lé yálà fún ní rẹ àbí fún ní ẹlòmíì ẹ òun wá àtàdèrè òun fẹ́ kí ọjà rẹ kó mọ lọ ọmọ rẹ fọ́ wọlé ìwé ẹ kìnnìkan kìnnìkan gbogbo tá a máa ń wá nínú àwọn nǹkan ayé ọlọ́run lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ fún wa ká dúró tọ́lọ̀ káwá ní gbogbo eléyìí ìdán ni bẹ́ẹ̀ bá jí lásùn bá àtẹ́ bá lọ mọ́ṣáláṣí ń gbà mí ẹ mọ arágbàdo lẹ̀lẹ̀ àwọn tó dálẹ̀ wọn àṣàánú àwọn ẹran o atọ́ka bàbà àṣàfi ni bẹ́ẹ̀ náà ni yọ̀ nígbà mi wọn lò wọn ni á ah, oògùn àyẹ̀kú wọn ni kó lọ bu àgbàdo kó di dúbù tó bá ti lè bu iye tó bá bù náà ni òun náà wá ṣe mistake yóò bu márùn-ún náà ọdún márùn-ún lókùn tó lò láyé ìrànlọ́pàá fún ẹ̀yìn. ní àsìkò Umar bin Khattab radiyallahu ta'ala anhu ìkan nínú àwọn òpìdán tó gbóná jáì Umaru gbó nípa ẹ̀ Umaru wa ní ẹ lọ pé wá nígbà pé wọ́n ní wọ́n mọ gbogbo ẹ̀ o tí ṣẹlẹ̀ lọ́la ó ní bẹ́ẹ̀ ni òun ní okù wọn ó lò ó lóun ní twenty years tó kù fóun ẹsìn president ni ẹ́ níbi tí wọ́n ti lo democracy president rúmọ̀rù ni ẹ̀yin sójà mi ẹ mú ẹ lọ pa màtá wá pa wá gbókù ẹ̀ dé ẹ wò ó fẹ́ máa gbó òkúrọ́ ni wọ́n gbogbo òkúrọ́ pátá òkúrọ́ ni wọ́n láì fi lọ àì lọ àti gbọ́dọ̀ dán wò gbogbo wọn ti ní wí kẹ́lẹ́kẹ́lẹ́ káwé nǹkan jẹ́jẹ́ lẹ́nu jẹ̀mọ́ léyìí tí ó ní irun pa lórí àwọn tí wọ́n ní ká wílé lórí àfi tó bá jẹ́rọ lọ́lọ́kù àbójẹ́ àkàmà nàbíwá Muhammad sallallahu alaihi wa sallam àbí ó jẹ́ ọ̀rọ̀ tó nítumọ̀ tí ò lẹ́bọ́nú léyìí tí ó ti ń tààrẹ̀ ìwé nínú àwọn ọkọ̀ ọlẹ́ Yorùbá ẹlẹ́mí máa ń ṣe mistake wá ní ẹ ọkọ̀ ọlẹ́ Yorùbá ń bẹ nínú ẹ̀ náà tí ẹ sọ ọkọ̀ ọlẹ́ Yorùbá tó bá tàwọn ìdìmú sọ àgbèrè nìkú gbọ́ láìsọ fún mi ìgbàgbọ́ ọ̀tẹ̀ nínú ikú ṣé ikú mọ́ ń gbọ́ báyìí káàkiri tẹ̀lé <laughs> kò sí ọ̀fẹ́ kan tó pa nílẹ̀ Yorùbá yìí tí ò lẹ́bọ nínú kò sí àfi tó bá rọ fún ara rẹ̀ o lè rọ tó bá sì rọ Yorùbá gbọ̀n nígbà lọ́bọ̀ fún ah wọlọ́n mo jí láàárọ̀ yìí ọba tó dá sẹ́mọ̀ ọba tó dá ilẹ̀ tó dá gbogbo nǹkan ẹ máa wí wọ́n á ní kí ló ń sọ olóhùn pọ̀pọ̀ kò sí pọ́blẹ́mù ní ìsìlámù yìí Ọfọ yẹn dà ṣùgbọ́n àwọn yòòbó ní gbọ́ fọ́n pé tí yòòbá tí yòòbó máa pọ̀pọ̀ ó ti ní àwọn symbols tó ilẹ̀ jẹ́ kan omi jẹ́ kan èèyàn jẹ́ kan orí jẹ́ kan ẹsẹ̀ jẹ́ kan orí tá a rí yìí nílẹ̀ Yorùbá ìtumọ̀ tó mẹ́wàá nílẹ̀ Yorùbá ìtumọ̀ orí ó tó mẹ́wàá ó ti máa ń pè ní ẹ̀dì lọ yọ ní nílẹ̀ Yorùbá kò wọ́n sọ pé ẹ̀dì kan náà sọ kèé di ẹ̀dì ẹ̀dì kọ́ ẹlẹ́dàá rẹ̀ tó jẹ́ ti ti ẹnìkan ìláwù ti ti ẹ ló yú ẹ́ dákùn ìláwù mélòó wa ni láti jẹ́ orí yọmí orí wo ló ń yú ẹ́ bórí kí ó bàyẹ̀ wá nàìjíríà yóò yẹ kó ti yọ nàìjíríà at least orí tó wà nàìjíríà yìí ó lé two hundred million àwọn orí kan ló tún kàn nísìn àbí orí kan ló tún kàn láìpẹ́ yìí sí táà sí mo rí tó tún kàn ẹ̀mẹ́dẹ̀ ká tara wa jẹ́ orí kan kì í yọ ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala onímọ̀ lọ ni léde kan kò sí tán ní ọkọ̀ ilẹ̀ Yorùbá tó bá sàmù mu bẹ́ẹ̀ ni àbí tí wọ́n bá rọ fún ara rẹ̀ lókun ṣùgbọ́n mọ̀ tó wà lẹ́yìn gbogbo ẹ̀ ó padà sínú ṣírùkù ni so síhírù àìdébẹ̀ o ìyẹn làǹfààní rúkìá tó ti yé ní tó bá kà náà Al-Qur'ani ó ti tó àbówọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó kà ó àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kan bẹ̀tá náà bí ní a máa wí tó sì ní tàfíìrù ó ní impact lórí nǹkan tá a bá wulé lórí ìyàwó ni ọmọ ni bísínẹ́sì ni ọ̀nà ni gbogbo bí tá a bá ti wí ọlọ́run dá gbogbo wa anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní tá a bá ti fẹ́ jáde kúrò nílé káde ala Allah wala hawla wala quwwata illa billah ó ní tá a bá fi ìgbóló ìta bá fi kú tá a fi jáde kúrò nílé ó kòfíìt pọ̀wòkíìt lámọ̀bí tẹ̀lẹ̀ nà ẹni yìí ó ti wáṣọ lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti dáàbò bò kò sáàyè fún wa ká para ní eléyìí náà nìyí orókèyà ni nínú ẹ̀sìn Islam gbogbo tó yẹ ká mọ̀ nìyẹn ṣùgbọ́n tilẹ̀ Yorùbá àbí ti lu bòmí àbí tè bò agbọ́dọ̀ jìnà sí níta bá ń pè ní àṣà sí àbí idán jẹ̀mọ́ agbọ́dọ̀ jìnà sí agbọ́dọ̀ débẹ̀ o agbọ́dọ̀ débẹ̀ o tó o bá ń tajà tó wó ọjà rẹ sì ń dín tó mọ bó ṣe ń dín má tójú bọ́lé ẹnì kankan kùrùsí yìí ń bẹ máa ka kùrùsí yìí déédéé tó ti yé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ó ti tó fún ọ tó ti yé ẹlòmíì gọ̀ ó ń fowó pamọ́ kò rí nígbà tí ó tún wá sá wọ́n kọ ẹ sí wàhálà nìyẹn o bá tó tàbákò látara yẹn àkọ́kọ́ ó gbé ẹbọ lé ẹ lọ́wọ́ ẹbọ ó gbé lé ẹ lọ́wọ́ ó tó wà nídìí tá à la máa ń pàdé alásàsí la ń pàdé èdì èèyàn sùn ó oorun ògógóró ni kò fẹ́ oorun àbí àṣekọ̀ọ́ kò lù oorun máa fún ẹ ní oorun alhamdulillah àbí mo jẹ bá wọn wà lójú ayé ọlọ́run bó ẹnu tó ti yé ṣùgbọ́n ibi tí wàhálà wà ní pé ìjọ òye ọ̀pọ̀lọpọ̀ pọ̀ wàláhì súnà anábìwà muhammad sallallahu alaihi wa sallam ìfọkànbalẹ̀ ní fún wa anábìrin tẹ bá ti lánàá kan tó bá dẹ́rù bà yín wọn ló lè determine tó dẹ tó máa ń dẹ́rù bẹ́ẹ̀ lójú àlá ó dà gẹ́gẹ́ bí ojú ayé náà ni tó ti yé ẹlòmíín bẹ́ẹ̀ kó má ti rí last man yóò ti ṣe wà tó ti yé last eléyìí àkàmọ́ kọlu òpó náà ẹlòmíì sì nìyí tó bá rí láti má kò kín ẹ kọ́ àwọn ọlọ́pàá òjọ́júmọ́ ẹlòmíì nìyí tí ò bá ìtì rí àmì orí rẹ̀ kì í straight kì í pé bọ́rọ̀ ojú oorun ṣe rí náà nìyẹn ó ṣe rí nìyẹn tó ti yẹ so ìwọ tó wá lánàá tó wá rí pé bẹ́ẹ̀ ó jẹun lójú oorun kò túbọ̀ ní gbọ́ngàn ṣùgbọ́n ní tí ó ìmánì rẹ̀ ò pé dákọ̀ rẹ̀ ò pé tóun dán fúyẹ́ lójú ayé àwọn aláàlá bóun jẹun lójú oorun àbẹ́nìkan bóun lòpọ̀ lójú oorun a máa wá sá káàkiri wọn ló kúrò ẹ sí ọ̀nà anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó bá ti lálàá tó bá ti wá ká má sọ fún kódà ọkọ rẹ ò sọ fún ìyàwó rẹ ò sọ fún àwọn òbí rẹ méjèèjì sọ fún wọn àwọn ọmọ rẹ má Hmm. ọlọ́run jó ṣẹlẹ̀ sí ẹ ó ti pa ìwọ tó mọ ìwọ náà mọ fẹ́ kó mọ gbá àlá burúkú ẹlẹ́mìfẹ́ rákù sọ́kùn jẹ́jìndọ̀ jẹ́jìndọ̀ tó bá fẹ́ kó mọ gbá àlá burúkú ìwọ náà mọ àlá burúkú àyè gbá àlá burúkú tó bá ti gbé wá ah adájọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ tá a bá ti lálà tó dẹ́rù bà wá ó ní ìfọ́sìn táwọn kò ṣe tá a bá kọ́ jí gbàrà bẹ́ẹ̀ kákàkúlọ̀ àwọn obìnrin kò làárọ̀ bèbè rọ̀bì náà gbogbo eléyìí la gbọ́dọ̀ mọ̀ kí ló lè mẹ́ àyà mọ́kànlá méjèèjì tá a bá ti kà á kádà ṣe báyìí pẹ̀ pẹ̀ pẹ̀ ká fi atẹ́gùn fẹ́tọ́ síta lẹ́ẹ̀mẹ́ta àbá sun ọrùn ẹ lọ tí ò bá ti ná kó ṣí mí lò mọ́jọ́ ò lè wọlé o atẹ́gùn fẹ́ wọlé ó sun dáadáa tára yóò fi dùn tọ́ bẹ́yìn ò bá tú ọ bó ti wá díẹ̀ nìyí gbé àdékò sàlùwàlá kó wá bẹ ọlọ́run pé wọ́n lọ́hùn kan báyìí tí mo lá lójú àlá bá tún mọ́tò kó ṣẹlẹ̀ sí mi àbó lá nípa ẹnìkan bóyá ó lálàá pé wọ́n lé ọkọ rẹ kúrò níbi iṣẹ́ àbó lálàá pé aburú kan ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ àbí ìyàwó rẹ àbọ́kọ rẹ má sọ fún wọn wọ́n ní dé tí yóò bá gbọ́ kí ni tí yóò bá gbọ́ yé kìkì bàjẹ́ àìsọ fún yàn second step nìyẹn bẹ́ẹ̀ náà bá lórí ẹ̀ kó gbáàdì kó ṣàlùwàlá ẹlẹ́kẹta mọ́sọ̀fẹ́ nìbọ̀dì fagbọ́miyé tá a bá lálàá tó bá dẹ́rù bà wá ẹ̀kọ́ mẹ́ta tá a fi dé nìyí kákàkúlọ̀ àwọn obìnrin falákì obìnrin náà ká patẹ́gùn pẹ́tọ́ sápòsì apá àlàáfíà wa lẹ́yìn náà ká gbé àgé ká ṣàlù wà lákàdé rẹ́fìlà rákà méjì ẹlẹ́kẹta má sọ fún ẹ̀bẹ̀ lẹ́hùn kankan tó bá ti ṣe léyìí pẹ̀lú ògùn ọlọ́kùn níṣẹ̀lẹ̀ tètè ọ̀pọ̀lọpọ̀ wọn máa tá àṣe léyìí ó wà tójú àfọwọ́ wà fún ẹni kùn bíi nígbà wàá gbé àjọ̀nú lé ẹ lọ́wọ́ wọ́n lè ní kó o fi sábẹ́ pílò wọ́n lè ní kó o fi sínú gbànú wọ́n lè ní kó fi sínú ọjà wọ́n lè ní kó fi síbi ọmọ rẹ ìkébè kébékébé wọ́n lè ní kó fi sí bẹ́rẹ́ gbogbo àjálù àrélù yóò mọ̀ wá kọlura wọn àárò bẹ́ẹ̀ àǹtọ́ dùn gbà mí láìmọ̀ pé ìbẹ̀rẹ̀ ìyá ni kọ́nà kó mọ̀ bẹ́ẹ̀ wa eléyìí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀ṣẹ̀ méje tánàbí sallallahu dárúkọ fún wa anábì ni qatlu nafsi lati haram Allah òun náà ní pípa ẹ̀mí ká gba ẹ̀mí tọ́lọ́run tó ṣe léèwọ̀ ìyẹn ni wípé ẹ̀mí káṣẹ mọ́tì sọ ẹ̀mí ẹranko ẹ̀mí ẹranko gan ọlọ́run fẹ́ ká dáàbò bò ẹ̀ wá rí ẹ̀mí ọmọnìyàn Islam ah! wọn bàbá rẹ̀ púpọ̀ o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọnìyàn Islam pàtàkì ẹ̀ púpọ̀ kò sí ẹ̀sìn kan láyé láyé tó protect life ọmọ ènìyàn bí Islam kò sẹ́sìn náà bẹ́ẹ̀ ni kò sí ẹ̀sìn náà ló dájú pé ìjìyà wà lórí gbogbo ìran ẹ̀ṣẹ̀ tó bá ti nídìí sí ìgbẹ̀mí ọmọ ènìyàn nínú Islam nìkan ni àwọn ẹ̀sìn míì àwọn àkọ́kọ́ àbọ̀rọ̀ gidi ẹ má para yín ìjẹ́ kan gbọ́ nìyẹn ẹ má para yín òkín ṣe kò kí ń ṣòfin tó díé abófin ni ẹ má para yín kì í ṣòfin tó dáwọn èèyàn kan bẹ tó yẹ kí èèyàn pa tó díé sáàmù ni alẹ́sọ̀rọ̀ ni wọ́n kọ́pù nẹ́tì lẹ́tì àràmọ̀lọ́ ká gba ẹ̀mí tọ́lọ̀ tó ṣe léèwọ̀ àwọn ẹ̀mí kan bẹ tó yẹ pé kíyàn bá gbẹ̀mí náà ó wà wọ́ọ̀dì pé kíyàn gbà nínú ẹ̀ òun náà ni self defence gbogbo wa là ń sọ́gùn nàìjíríà àbí àwa wà nínú ilé kò tún sí iná kò sí gbogbo ẹ̀ akákọ́sì sókè lọ́dọ̀ bá gé bá bu ẹ̀ ló bá wọlé ló bá gbé àdá báyìí àbá ọ̀yá máa kó gbogbo ogún tó ti kójọ lẹ́kọ̀ọ́ ìmọ̀ kó wa tàbẹ́gbẹ̀rẹ̀ kúrò lọ́yọ̀ tàbẹ́gbẹ̀rẹ̀ kúrò ní kọ́nà pé à ń bọ̀ ṣèkọ̀ à ń bọ̀ wá wọ́n ní wọ́n kó wa arábìnrin wọn kò lè lọ mọ́kùnrin lọ sírú ẹ̀mí yẹn nìyí jọmọ́ tó sì mọ tàràfẹ́ jà bó ṣe gbowó ẹ̀ nìyí wàá kàn wá bìkan tó pamọ́ lẹ́yìn bẹ́ẹ̀ pa ó ṣe báyìí ló bá kú ẹ̀mí tó dá ló gbà òun gbogbo eléyìí àwọn politics yìí inú Islam ló wà so all religions láyé pátá kò sí ẹ̀sìn kan láyé láyé kò sí ẹ̀sìn náà tí ó sọ yìí pé òfin ẹ̀mí òun lè léyìí Islam kan lẹ́tìrì ẹ̀sìn ọmọ gbọ́ general advice don't kill don't kill is not a good advice. So ti yé náà lè dúpẹ́ àìmọye pásọ̀ tó ń pààyàn ó léwọ́ pastor pásọ̀ gbà fún pásọ̀ náà kò lè padà ó ti gbàgbé don't kill tó ti yé wọ́n gbọ́dọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ no ó ní limitation anáṣẹ́ wọn sọ fún wa pé a gbọ́dọ̀ gba ẹ̀mí tọ́lọ̀ tó ṣe léèwọ̀ tó túmọ̀ sí pé àwọn ẹ̀mí kan wà tó jẹ́ tọ́ lára àwọn ẹ̀mí tó jẹ́ tọ́ ó kú sí méjì àwọn ẹ̀mí kan bẹ gọ́ọ̀mẹ̀ntì ni ó gbà kìí ṣe ọmọnìyàn kìí ṣe àwọn aráàlú lárẹ̀ tẹ bá fi lè mú olè tó pààyàn bóyá mọ́dá kejì ni o àbẹ́ni tí yóò pẹ́ lè mú ẹgbẹ́ náà ni o àbí amrọ̀bà ni o tó má fi lè mú tẹ́ bá ti hand over fún gọ́ọ̀mẹ̀ntì fún police gọ́ọ̀mẹ̀ntì ni ó lẹ́nu àti gbẹ̀mí tó ti yé ìwọ ló mú lọ ṣùgbọ́n fún self defence ó wá bẹ́ẹ̀ nínú ilé rẹ̀ ó fẹ́ gba owó rẹ̀ ó fẹ́ pa ọmọ rẹ̀ ó fẹ́ pa àwọn náà Islam fẹ́ kó defend ara ẹ̀ lọ́nà wa ni kó tó pa mí máa pẹ́ náà ni òfin Islam lè yẹ arábìwá Muhammad sallallahu alaihi wa sallam man qutila duna malihi fọwọ́ ṣèhí ó lẹ́nikẹ́ni tó ń try àti defend property ẹ̀ ẹni ẹ wá padà wá pa arábìlẹ̀ ni tí wọ́n pa ẹni yìí mùsùlùmí yẹn yóò wà lójẹ́ náà ó ti di mátà ó ti di ṣèhí ìdìlẹ̀ so yẹn property ló ti yé ìkan nìyẹn àdẹ̀mọ́ dìpẹ́ndì ẹ̀mí wa à ń súnmọ́ lọ ó lè bá dá wa dúró wọ́n máa gbé bọ̀dá ni wọ́n sì nìyí ọmọ wọn ti ń ṣe karate every Sunday ti tiẹ̀ stadium ni ló bá ṣe pápápápápá ló bá pa wọ́n ló fún wọn gbogbo ló máa kú kí wọ́n tó pẹ́ ló pa wọ́n nínú lọ́dọ̀ ọlọ́run òòṣẹ́ lọ́hùn torí pé àwọn náà fẹ́ pẹ́ ọlọ́run sì ní ká dáàbò bo ẹ̀mí wa tàbí gbọ́yé ṣùgbọ́n tó bá fi lè mú ẹ tó bá fi lè hand over wọn fún gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì náà ló pa wọn nínú àwọn èyí tí gọ́ọ̀mẹ̀ntì ó wà pàlélẹ̀ òun lóbìnrin tó lọ́kọ lé abọ́kùnrin tó níyàwó lé tó wá sí agbèrè ah ìwọ bá lè lékọ́ ló gbà ó tó bá ká ọkùnrin ní ìmọ̀yàwó ẹ̀ ṣe sùúrù mọ́pẹ́ nìyẹn torí pé ìjọba ló fà lé lọ́wọ́ ìyẹn ni táwọn pèdè rọ́jú nínú ẹ̀sìn Islam àwọn oníranù wọn ní òsì wọn sì lè gbá tọ́jú obìnrin tó ṣàgbèrè àbọ́kù tó ṣàgbèrè kí wọ́n jù ló kópa ó wà nínú ìsìláàmù dáadáa dáadáa tó nílẹ̀ wọn ní kò sí o kò sí o ókè kí wàá nìdájọ́ ẹ̀ sọ tó lè gbà ní o <laughs> gbà tí àdàbí sàlọ́lá sàn sọ àwọn sàbí pé àníṣe tẹ bá bá ọkùnrin lórí ìyàwó yín púpọ̀ pa tìró wọlé tìró àrẹ́bì ni ẹ gbọ́dọ̀ pa o

Eh, ìmọ̀ parọ́mọ́ ni calumny kíyàn parọ́mọ́ yẹn kíyàn dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó dá ó lè wáyé bẹ́ẹ̀ so àwọn àjẹ́ kíjọba mọ̀ pé alágbájá ah, ni ó ṣàgbèrè through investigation ìjọba wa tó kéé lóòótọ́ òun ló ṣe zìnà o wọ́n wà nítọ́ tó bá rí bẹ́ẹ̀ kó wọ́n jòló kò fà ìyẹn bẹ nínú ẹ̀sìn ọ̀rọ̀ bákan náà tá a bá ń bẹ nínú ìlú Islam bí ẹ bá fi Islam mùsùlùmí ni ọ wọ́n lè fọ́ọ̀sì yàn kí ọ̀wọ́ ní Islam àmọ́ tó wá wọnú ìsìlámù ló fẹ́ jáde ah ó lè lọ bá ó lè lọ bẹ́ẹ̀ sọlá muhammad sallallahu alaihi wa sallam ma baddala dinahu faqtulu ó sọ fún àwọn ìjọba ìjọba ìsìlámù pé mùsùlùmí tó bá fẹ́ sí ilẹ̀ ẹ̀mú kúrò lẹ̀ kẹ́dẹ́lẹ́ yìí ẹlòmíì ó kàdí sí yóò mọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí environment tó bára rẹ̀ nìyí ó yí lẹ́nu ẹ̀ ó yí ìdánpẹ̀ ní inferiority complex ó ṣẹlòmíì tó bá mọ ìtàn dáadáa lọ ka ìtàn roman catholic roman catholic ní ìlú rome kí ló bí àwọn protestants gbogbo àwọn church tá à ń rí wọ̀nyí tó dá àwọn bíi baptist ni anglican ni methodist ni nítorí bí àwọn church yìí protest yìí náà fi wọ́n fún wọn ní protestant kò ní pé catholic ló ń rúlu west nígbà náà western world àwọn kan germany wọ́n sọ russia american europe catholic ló rú rẹ̀ bí ẹ bá lóun ṣe catholic mú wọn pa ni tí wọn bá mọ̀ yìí pé ó ti fi catholic lẹ̀ kó tó kú lẹ́yìn ikú ẹ̀ náà mọ̀ wọ́n á lọ sàárè ẹ̀ wọ́n wù jáde wọ́n á sì wọ́n fi yà jẹ kí wọ́n lédè so ìlú kọ̀ọ̀kan bó ṣe rí náà nìyẹn bẹ́ẹ̀ náà nílẹ̀ yorùbá náà nìyí láyé jọ́wọ́ tí a bá lóun oṣoògùn mọ́ à ògùn ní ó pa níwọ̀n oṣù oṣoògùn mọ́ ògùn ní ó pa ṣàǹgó òṣèmọ̀ ṣàǹgó ní ó pọ̀ so gbogbo ẹ̀sìn ló ń dáàbò bo ẹ̀sìn títí ẹ̀ so nínú islam ẹni bá lóun ṣe islam mọ́ ìjọba ẹ̀sìn islam ọlọ́run fún wọn ní agbára kí wọ́n gbẹ̀mí náà ṣùgbọ́n ẹ̀mí tọ́lọ́run wá ṣe léèwọ̀ fún wa ní ẹ̀mí tí ò sí nínú ẹ̀mí tá a lè gbà a gbọ́dọ̀ gbẹ̀mí ẹ̀mí ọmọnìyàn ọlọ́run pàtàkì púpọ̀ atọ́kùnrin akóbìnrin ọlọ́run pàtàkì ẹ̀ kódà tó fi mọ́ ẹ̀mí ẹ̀mí tí ò sí ìdúyí oṣù mélòó kan lọ a gbọ́dọ̀ gbẹ̀mí ẹ̀ a gbọ́dọ̀ pa àìṣẹ́yún nínú Islam tó ti yé tí o bá ti jókòó ni o ti jókòó tó bá ti lè jókòó àfẹ́ bí àfẹ́ bí a ti gbọ́ ẹ wá ṣeré pa ló bá débẹ̀ aláàjì mi ní kíní mọ́ a sì gbàwó adóbi oṣù méjì tó wá sí tẹ́sì ni mo ṣe bó wá ni o ti confirm positive o lò fẹ́ gbọ́ yẹn o fẹ́ gbọ́ kí ni ó ti dòun nìyẹn àìṣẹ́yún kílẹ̀ ń bẹ̀rù ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ọmọ tó la fámìlì yìí nìyẹn ẹ mọ̀ fọ́mọ tí ó kó fámìlì yìí sí ìdùnnú orí iye ọjọ́ iwájú nìyẹn ẹ gbọ́dọ̀ ṣe o lè dáàbò bò ó nígbà tí ó yóò tí ì dé kó mọ logo tí wọ́n ń lò tí ó bá ti ní pẹ́ lára tó sì ní kó ìnira bá ìkíní kejì ẹ̀yìn méjèèjì kò sábúrú mẹ́ ònà kọ́ńdọ́mù no problem ó gbé síta ó no problem nígbà tí oyún yẹn bá ti wá pé oṣù oṣù mẹ́rin tó bá fi lè pé oṣù mẹ́rin ó ti di ẹ̀mí gangan a gbọ́dọ̀ ṣe gbogbo eléyìí ló ń bẹ nínú Islam dókítà mi ò rúdọ́ lálùkìyàmọ̀ oyún tí dókítà mi ti bàjẹ́ ó bẹ̀rẹ̀ tó yí ọjọ́ orí dókítà náà láyé dókítà tó ti pé fifty years ó dẹ̀ ti ṣẹ́yún fifty fáwọn èèyàn olódòjọ́ ìwọ màmá tó ń ṣẹ́yún bàbá tó ń ṣẹ́yún wà ìdálẹ́mọ̀ ó dàkú sún ilẹ̀ bí ayé ìdẹ́mbì kùtìlẹ̀ àwọn ọmọ yóò bí ẹlẹ́lẹ́ kàámẹ̀ fún kílódé tẹ́ ẹ ti wá pa wá ẹ̀ṣẹ̀ mi ti ti yí kílódé ẹ̀ ní ká ṣẹ̀ ní tó ti yé àwọn fetus oyún inú àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ náà làwọn ọmọ kéékèèké àgbọ̀dọ̀ pa àwọn ọmọ ẹlòmíì láyé tá a wà yìí látara fóònù fóònù lẹ́lòmíì tẹ̀ títí tọmọ rẹ̀ fi kú tọmọ fi jábọ́ sínú kànga ọmọ tó tẹ́ sórí kọ́ọ̀dù ibùsùn ọmọdé ọmọ sì kékékékékékékéké bàbá ti tẹ fóònù lẹ́yìn tẹ fóònù títítítí ọmọ fi kú síbẹ̀ torí pàṣẹ aṣọ tí wọ́n fi wí ọmọ aṣọ ti yọ àìmọye kéṣìṣì tó bá ka níṣì dáadáa ó rí lábúrọ́ọ̀dù kódà ní nàìjíríà wáyé náà gbogbo ẹnikẹ́ni tó yẹ pé báyìí lọ́mọ ẹ ti kú apààyàn ni ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ apààyàn ló wà lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin bẹ́ẹ̀ làwọn obìnrin tí wọ́n ti dàgbà ọlọ́run ọbọ̀ yọ̀ǹda ká gbẹ̀ ní àtẹ̀gbẹ́ tó jẹ́tọ̀ a ṣe wá gbẹ̀ ní pé àwọn owó nílùú ọ̀yọ́ ní nǹkan bíi ní first of eh, January nílùú ọ̀yọ́ lákìmọ́rì nílùú ọ̀yọ́ ìgbọ́dọ̀ lakanú sí yẹn wọ́n lẹ́nu yẹn pariwo ni ó wà nínú mọ́tò wá mọ́tò sáré mo fẹ́ mẹ́jẹ̀ mo fẹ́ mẹ́jẹ̀ mo fẹ́ mẹ́jẹ̀ ó bá tọ́nù padà báyìí ó sì paná mọ́tò lálẹ́ ní ìgbàdàgọ́ mẹ́jọ ó sì pààyàn márùn-ún lẹ́sẹ̀kẹsẹ̀ just a second ó sì pààyàn márùn-ún èèyàn márùn ló pa bóyá sá lọ nìyẹn báwọn aráàlú ṣe mú un wọ́n yẹ mú mọ́tò yẹn wọ́n bá dáná sun mọ́tò yẹn wọ́n máa wọ̀n rẹ̀ tó wà nínú mọ́tò nìyẹn so àwọn èèyàn ń fi èèyàn ẹgbẹ́ wọn wọ́n fi ń ṣoògùn wọ́n ń pa wọ́n jẹ̀mọ́ nítorí kíni nítorí owó nítorí ìdáàbòbò nítorí ẹ̀mí gúgùn títí wọn ọlọ́run wàlá taqtulu nafsa allati harama Allah illa bil ọlọ́run ní àwọn ẹ̀mí ọlọ́run ní èèwọ̀ agbọ́dọ̀dánwò ilé ìyọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ fún wa ọ̀rọ̀ táwọn ẹ̀fọn wá pèèyàn lé ní ọlọ́run ló mọ iye ẹ̀ kò ní nǹkan kankan nìyá ti bíjà àtẹ̀dúpẹ́ ládùúgbò gbogbo ẹ̀rọ náà ni gbogbo àyè náà ni <laughs> níjọ́hun ni òsì ń lu òkè tẹ́bá dé lu òkè nísìn wọ́n ń jẹ street ilé sílé abúlé sábúlé wọ́n bára wọ́n jà kódà lóko aláṣọ́wọ́n àti kan nílùú sẹ́yìn wọ́n ní lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí àwọn kan para wọn lórí ẹ̀ pé èmi ní jẹ ìwọ kan ló jẹ èmi ní jẹ ìwọ ló jẹ subhanallah gbogbo eléyìí ọlọ́run bá ṣe léwo ẹ̀mí ọmọ nìyàn ọlọ́run fẹ́ ká dáàbò bò ó púpọ̀ jẹ́mọ́. aṣojú lọ ẹ̀jẹ̀ ká dádúró báyìí ọ̀nà wa ti jìn táìmù ti lọ àti dárúkọ mélòó mẹ́ bẹ́ẹ̀ ni adárúkọ jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ àṣírkùbìlọ́ ẹlẹ́kejì àṣíhìl ẹlẹ́kẹta kọ́tlù nẹ́sì lẹ́tí haramọ̀lọ́ ìbọ́lọ́mbà wá orogún ẹ̀ṣẹ̀ tó tóbi jù ní gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́yìn náà òun náà ni síhìl ìmọ̀ àṣàtí idán gbogbo ọ̀nà tán fi ń ṣe àṣàtí nílẹ̀ Yorùbá agbọ́dọ̀ jìnà sí ẹlẹ́kẹta òun náà ni ẹ̀mí tọ́lọ̀bọ bá ti yọ̀ǹda wa kágbà ẹ̀mí náà àlẹ́tọ̀ àti gbẹ̀mí àwọn ẹ̀mí tọ́lọ̀ wá yọ̀ǹda àti ṣàlàyé fún wa nínú ẹ̀ ẹ̀dẹ́ ká dúró báyìí ó ṣeé ṣe kí wà sí wa kó nípa tù abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lá kó ṣàlékún àgbọ̀yé fún wa sallallahu ala wa ala والسلام عليكم ورحمة الله وبركاته